orúkọ tèmi ni ọba yisa olúṣọlá adéní ọláníyàn onípò ti ilẹ̀ òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ yorùbá ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn alámúlò kan nínú mi gbogbo yorùbá sì wá dákẹ́ nítorí àwọn ọba àbísí kan àgbààgbà yorùbá á sì sọ̀rọ̀ àwa dárọ̀ náà dá sunday gbòó nìkan. tẹ́nà ọba yorùbá ò bá ti jọ yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ máa sùn kọ́ má padà mú wa ní irógun èṣù torí ogun bọ̀ ẹ tètè ta mú ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣẹ́gun lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè níjọba ó ti pẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà lé onílé yorùbá ẹ ti ń sùn ẹyẹ sàn yá ẹ dìde ó yẹ kí máa sùn kọ́ má padà mú wa ní rogun èso torí ogun bọ̀ o ogun bọ̀ ẹ tètè ká múra o ká múra bọ̀ o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan ìjà gbogbo Yorùbá ó dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jù rọ. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. a kí gbogbo wa nílé lóko lẹ́yìn òde mú kí wá pé akóbójú ọjọ́ ṣe rí mo kí ìyá mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò àti gbogbo ẹ̀rọ ẹ̀yìn tí àjọ jẹ́ ẹlẹgbẹ́ wípé ọdẹ ọdá bí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ààyè ọpẹ́yọ àṣeyọ lọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa ayé ọpẹ́ á máa yọ fún wa èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní tó bá jẹ́ nígbà ọkọ tẹ̀yìn kọ́kọ́ darapọ̀ mọ́ wa láwọn nǹkan kan tá a máa ń ṣe lórí ètò wa yìí ẹ bá wa tẹ láì ẹ kí wa àwa náà ń kí yín bẹ́ẹ̀ ṣe ń kí wa pé a kú ètò báà náà la kí yín pé a kú náà ẹ kú ogójì ọjọ́ ṣe rí ẹ bá wa fi kọ́mẹ̀ǹt sílẹ̀ báwo lẹ ṣe rí sí ní ọ̀dọ̀ tí yín bẹ̀ àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ẹni tó bá lọ àwa ò ní bá kú tí ẹ bá wò ó délẹ̀ ẹ lè mọ mínì nǹkan tí à ń gbé yẹ̀wò àwọn tí ọmọ bá ṣe ń ṣe ó ti yé wọn wípé àwọn máa ń ṣe preamble ni hmm, tó bá tẹ̀ jẹ́ nígbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí tẹ́ bá ti subscribe ẹ bá wa subscribe so that anytime tá a bá ń ṣe program tó bá ti wọ orí afẹ́fẹ́ báyìí a máa fún yín ní notification ní agbára lọ́wọ́ Ọlọ́run èmi lẹ ò máa rí ẹ̀yin náà ni màmá bá lágbára lọ́wọ́ Ọlọ́run mi ò ní ṣìrí ẹ̀yin náà ò ní ṣì mí gbọ́ hmm, èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní. Hmm, brọ́dà wa yìí sọ pé ogun ń bọ̀ ogun ò tí ogun ò wá ogun ti dé àárín ogun ni àwọn mọ̀lẹ́bí wa wà àárín ìdààmú ni àwọn èèyàn wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí kọjá bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ a máa rí ká máa gbọ ká máa kọ máa kọ káfẹ́fẹ́ yẹn kó máa afẹ́fẹ́ aburú Ọlọ́run yìí jẹ́ kó fẹ́ lò wá bọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ ma ká gbóhùn pariwo ariwo wípé oúnjẹ wọn kọ́ eléyìí ti kọjá oúnjẹ wọn ariwo wípé ń lọ wa ẹ a máa ara ògiri gan pàápàá ara anything fi ṣe a ní ẹ jẹ́ a lọ àsìkò ti tó this is the time torí mò ń sọ ẹ ṣebí Bọ́lá Ahmed Tinubu òun ò gbé Buhari lọ sí kò gbé lọ sí court tí wọ́n bá ṣe Bọ́lá Ahmed Tinubu òun náà máa fi jó òfin tó wọ́n máa gbé òun lọlé ẹjọ́ ni orí ẹ̀ òun náà máa fi kó gbogbo nǹkan tán dà sílẹ̀ àyàfi kán kúkú sọ pé ojú àfọwọ́fọ tán ìjà ló ń dálẹ̀ ìgbà tó kún ti rí báyìí ẹ jẹ́ ká kúkú kó jí ká kúkú máa lọ wọ́n kúkú pawọ́ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni èyí tá a fẹ́ gbọ́ lálẹ́ yìí èmi ò ní sọ gbogbo ọ̀rọ̀ tí máa sọ nípa o bó ṣe ní láàánú ó ṣe ní láàánú ó yọ mí lójú ó mú òtútù báyìí ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọlé náà kẹ́ wo èyí tó jẹ́ wípé <laughs> kí là ń gbé tẹ́lẹ̀ kí là ń fà mọ́ra wa lọ́wọ́ èwo ló túbọ̀ yìí èwo ló tún jábọ̀ yìí èwo ló tún ṣe kẹ̀mù yìí ibo ni káwọn èèyàn gbà báwo ni kán ṣe ṣe ó ti pẹ́ ta ti máa ń sọ àní ẹ̀ tó bá yá ẹran léyà máa wọ́n jẹun ní ara èèyàn lọ èèyàn odindi tó hmm? ń ṣẹlẹ̀ tàbí kò ti ń ṣẹlẹ̀ báyìí àbúrò ní ṣẹlẹ̀ sẹ́mi àti gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nàìjíríà ní ṣẹlẹ̀ sẹ́mi àti àti ẹbí wa lágbára lọ́wọ́ ọlọ́run yorùbá ni mí yorùbá ni ràn mí àwọn ọmọ kò tí ò jèrè a ní nǹkan méjì tá a fẹ́ fi kún ju wípé ilẹ̀kùn yẹn sẹ̀ a ní yé má kàn yín pé ọlọ́run ṣí ilẹ̀kùn yín sẹ̀ torí pé o kì í sọ̀rọ̀ kan dá padà sí ẹlẹ́rìí ọmọdé sọ àgbà sọ onílé sọ àlejò sọ wípé alọ́lọ́run sọ wípé a máa lọ ní sẹ̀ ẹ̀ a máa kúrò nínú oko ẹrú yẹn by fire by thunder inú ilẹ̀ wa láwa wọ́n kó wa nínú ẹrú nínú ẹ̀ náà ni wọ́n á máa gba òmìnira láìpẹ́ láì jìnnà lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ àgbà bíbá ìwọlé mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kó wọ́jọ́ ọjọ́ ṣe rí ní agbára lọ́wọ́ ọlọ́run mi ò ní ṣìrí ẹ̀yin náà ní ṣìrí gbọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tẹ́ wá fi kọ́mẹ̀ntì sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí mi lèmi náà ń kí yín God bless you one love. àsìlẹ̀ abádójú ẹ̀ po mínísítà fọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè. ó ń rúgbọ́ bọ̀ o ìjọba láwọn òyòwò ìrànwọ́ iná ọba bí wọ́n ṣe yọ ti epo bẹtiró tó dá wàhálà sílẹ̀ abádójú ẹ̀ po. mínísítà fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà adébáyọ̀ adélábù ti sọ pé ìjọba kò ní lè máa san owó ìrànwọ́ lórí ìpèsè iná ọba mọ́ o lọ́jọ́rú wednesday ló ṣàlàyé ọ̀rọ̀ náà lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú àbújá ó ní ìdí ni pé gbèsè owó tó wà nílẹ̀ tí ìjọba fẹ́ san fún àwọn iléeṣẹ́ tó ń pèsè iná ti pọ̀ yapa tó sì ti wọ tírílíọ̀nù mẹ́ta náírà láti lè wá ojútùú sí eléyìí mínísítà náà sọ pé àyàfi kí ìjọba mú ọ̀kan nínú sísan owó ìrànwọ́ lórí iná tàbí kí ó sì jẹ́ kí ẹ̀kúnwó kúrò kí aráàlú san owó iná tí àwọn yóò lè ṣètò rẹ̀ ní kókó àlékún yóò bá iye owó tí aráàlú ń san lórí owó iná mọ̀nàmọ́ná tí ìjọba bá ti kọ̀ láti san owó ìrànwọ́ orí iná ọba náà àìsí iná ọba ló jẹ́ ọ̀kan pàtàkì lára ìpèníjà gbogbo ìgbà tí aráàlú ń kojú lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀pọ̀ ìgbà ni aráàlú kì í ní iná tí àwọn ẹ̀rọ ìpèsè iná ọba a sì máa dẹnu kọlẹ̀ lóòrèkóòrè nínú ọdún 2024 yìí iná ọba ti dẹnu kọlẹ̀ nínú oṣù kejì tí ó sì mú kí ọ̀pọ̀ ìlú àti abúlé wà nínú òkùnkùn biribiri a rí nínú àkọsílẹ̀ wípé lọ́dún 2023 ìgbà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ní iná mọ̀nàmọ́ná káàkiri nàìjíríà paná pin pẹ̀lú bí ojú òpó ìpínnáká jákèjádò nàìjíríà tí wọ́n ń pè ní national grid ṣe kọ iṣẹ́ sílẹ̀ wọ̀nyí àti àwọn ìdí mìíràn ni aráàlú fi sọ pé kò yẹ kí àlékún bá iye owó iná tí ìpèsè rẹ̀ kò já gaara lọ́pọ̀ ìgbà àbí kí wá làwọn ìdí tí mínísítà fi sọ pé ó di dandan kí ìjọba dẹ́kun sísan ẹ̀kúnwó iná ọba mínísítà fún ọ̀rọ̀ iná agbára ọ̀hún adébáyọ̀ adélábù kò ṣẹ̀ṣẹ̀ máa tẹnumọ́ ọ̀rọ̀ yíyọ ẹ̀kúnwó lórí owó iná tí aráàlú ń san eléyìí tó tún sọ láìpẹ́ yìí ni pé iléeṣẹ́ iná nílò méjì tòǹdó lé mẹ́sàn-án two point nine trillion naira láti fi san ẹ̀kúnwó owó iná mọ̀nàmọ́ná ní ọdún twenty twenty four ó ṣàlàyé pé owó tí wọ́n yà sọ́tọ̀ nínú owó ìṣúná kéré láti san owó náà torí pé kò ju four hundred and fifty billion naira tí wọ́n yà sọ́tọ̀ tí ó wà nílẹ̀ yàtọ̀ sí eléyìí ó ní ìjọba jẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè afẹ́fẹ́ gáàsì tí wọ́n fi ń pèlò iná ọba ní owó tó lé ní bílíọ̀nù kan dọ́là tí a bá fi eléyìí kún gbèsè ọ̀kan tòǹdó lé mẹ́ta one point three trillion tí ó ní àwọn jẹ iléeṣẹ́ tó ń pèsè iná tá a mọ̀ sí àwọn gencos gbèsè náà yóò di púpọ̀ lórí gbèsè ó ní àwọn wọ̀nyí ni kò lè jẹ́ kó rọrùn fún ìjọba láti san owó ìrànwọ́ hmm. orí iná mọ̀nàmọ́ná náà mọ́ bẹ́ẹ̀ ló tún ṣàlàyé pé ìjọba yóò dáwọ́ dúró lórí àwọn àkànṣe iṣẹ́ kan tó ń lọ lọ́wọ́ nítorí pé pàṣípààrọ̀ owó dọ́là sí náírà ó ti gbẹnu sókè jù ó ní báwọn kò bá parí sísan owó iṣẹ́ tó wà nílẹ̀ àwọn kò ní gbé òmíràn síta ọ̀pọ̀ nǹkan ni aráàlú hmm. lérò pé ó kọjá àrọ́wọ́ tó bẹ̀rẹ̀ láti owó oúnjẹ tó fi mọ́ owó bẹntiró ọjọ́ ti pẹ́ tí àìlèpèsè iná ọba ní nàìjíríà ti jẹ́ okùnfà ìfàsẹ́yìn fún orílẹ̀-èdè pàápàá ètò ọrọ̀ ajé lọ́wọ́lọ́wọ́ báyìí iye iná ọba tí wọ́n ń pèsè ní nàìjíríà kò tó ẹgbẹ̀rún márùn-ún megawatt iye tí nàìjíríà nílò láti lè sọ pé òun tiẹ̀ bọ́ díẹ̀ nínú wàhálà ìpèsè iná ọba ló jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand megawatts bí a bá pa gbogbo agbára àwọn iléeṣẹ́ ìpèsè iná nàìjíríà pọ̀ wọn kò lè pèsè ju iná fourteen thousand megawatts lọ bí wọn kò bá ríbi wá ojútùú sí wàhálà iná yìí inú ìnira lọ́pọ̀ yóò sì máa wà fọjọ́ pípẹ́ lásìkò tá a wà yìí gbogbo nǹkan ló gbówó lórí tí ọ̀pọ̀ sì ń kérora pé àtijẹ àtimu di ìnira fáwọn. láìpẹ́ yìí náà ni ìjọba kéde pé àwọn yóò ṣe àgbékalẹ̀ àwọn ìlànà kan tí yóò mú kí ìpèsè oúnjẹ di ìrọ̀rùn. owó oṣù òṣìṣẹ́ kéré sí iye tí wọ́n lè fi gbọ́ bùkátà ti yíyọ owó ìrànwọ́ lára owó bẹntiró sì ń jẹ́ okùnfà ìnira àti àìríṣẹ́ fún ọ̀pọ̀ ọmọ nàìjíríà tí wọ́n bá tún wá gbọ́ pé ìjọba fẹ́ yọ ẹ̀kúnwó lórí iná mọ̀nàmọ́ná kò sí ẹni tó sọ bí aráàlú yóò sì gba irú ìkéde bẹ́ẹ̀ mọ́ra tí nǹkan ò ní ṣẹlẹ̀ àfi kí ìjọba wá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà kí ó má di iṣu ata yànyàn ní nàìjíríà ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa yóò sì dára fún yín. Hmm, mo kí gbogbo wa hmm, ṣe rí báyìí ṣe rí báyìí pé àló ti wọlé sẹ́yìn ó ti wọlé ó ti wọlé ó ti wọlé kọ́lọ́run jẹ́ kí yorùbá kó dìde yorùbá kó dìde ẹ bá mi máa táìpẹ́ sílẹ̀ kí Yorùbá kọ́lọ́run gbé Yorùbá dìde kọ́lọ́run bá wa dá sọ́rọ̀ yìí kọ́lọ́run kó gbé Yorùbá dìde kí Nàìjíríà kó wọlé kọ́lọ́run kó gbé Yorùbá dìde kí Nàìjíríà kó wọlé eléyìí pọ̀ mi ò ní ìdá ti sọ much nínú ẹ yẹn máa fi kọ́mẹ̀ǹtì tiyín sílẹ̀ ǹbẹ̀ báwo ló ṣe rí lọ́kàn títí yín tá a má fi gbára wa lákòókò torí another video tó ń bọ̀ eléyìí ga ó kọjá bẹ́ẹ̀ níbi tó jẹ́ wípé torí iná làwọn companies ló fi ń gbé companies wọn lọ sí another African um, country torí iná yìí tó ń dá sí ọmọ nàìjíríà gan tí ò rí bí kúrò lọ sí another Africa country kan kò jẹ́ kán ṣòwò jèrè ẹ rí i pé iná tó ń lọ ṣe ti ráṣìírí ojú ayé rèé o ṣe rójú ayé lóde ṣe rí àṣírí pàṣírí ti ń tú ẹ ti rí mm muritàlá airport tí iná tó ń lọ ń ní gbogbo bíi two weeks ago nínú ọdún tá two thousand and twenty-four january yìí ẹ̀ẹ̀mejì ni wọ́n mú náà lọ tí òun ṣe pé wọ́n mú lọ fún five minutes ní muritàlá airport benin airport eh, port harcourt airport tó ti mú iná lọ. Ah! Ah! Now, bye bye to Nigeria. bye bye to Nigeria bye bye to Nigeria i má jẹ ká gbára wa lákòókò kẹ wá wò ó ẹ má jẹ ká ẹ má owó ọ̀hún rí owó iná san o ọ̀hún rí owó iná san bọ̀ ẹ lọ sí fídíò Who had served their legitimate thirty-five years in Cyprus? Workshops, listening to this open confession, this country now go hand with the Open compassion. In Easy, they have, you know. Oh, it has never happened. Let me give you this rundown. As I'm talking to you now, over 16 permanent secretaries who had served their legitimate 35 years in service, who had retired and have collected their pension and are collecting their gratuity, have suddenly been brought back into public service as permanent secretaries, thus collecting a monthly salary, collecting their gratuity every month, collecting their pension every month, having paid their gratuity long, long, long ago. Why are they back? It is because they have been participants in the past looting and being out of the system will not be safe for the current manager of the Nigerian economy, of the, of the state economy. Secondly, they are also back because they have the permanence, they have, they have the secretary to the government and the governor as people who are either they are blood relations or they are personal friends or they are uh, own partners in crime. Mm. Therefore, keeping them longer outside the system of government will not be safe for them and will be given the governor and the SSG sleepless nights. Number two, where you have a cashier, there is a cashier called uh, Masaudu. He was a cashier in the government house for six years. During his reign as the cashier, he was the closest person to the SSG. And by the last count, they have withdrawn in cash within the period of five years over 40 billion naira with Masaudi's name appearing at every cash collection in tranches of 10 million, 10 million, 10 million over the last five years. Mm -hmm. Therefore, keeping Masaudu at a distance will not be safe. Therefore, what they did is now they transferred Masaudu back to another department in the governor's house, in the governor's office, under the power generation project. He was at the local government ministry as a cashier, and you could see what he did. Mm. Within a day, he will go to the bank 25 times. Access Bank has a branch in Kasina, mm. has a branch in Dora, has a branch in Malumfashi, has a branch in Funtua. Now, in a kind of unbelievable behind the scene power, you will see in bank statement the same cashier Masaudu have visited Malumfashi with 20 checks of 10, 10 million naira, let's say on 1st January, and he has cashed them. In the same day, he has been to Dora with 32 checks of 10, 10 million naira, cashed them. In the same day, he was in Katsina Central with 28 checks of 10 million naira, cashed them. And in one British with him in Malifashi, all on the same bank statements, such that in one day, he will collect 1 billion naira cash. In a total of one month, he will collect over 6 billion naira cash. Recently, in a bank, in Access Bank, I have the account, I have the details, I have everything. In between just one account, State government has 43 bank accounts. Hmm. In just one account, in five years, Masaudu Aliyu collected ah. 11 billion 498 million oh. in cash. One begin to wonder, where is EFCC? Ah. Where is NFIU? Where is the central bank? Where is NDIC? Hmm. Where are all other financial regulating organizations when this nonsense is happening? the tragedy in Kaduna is being orchestrated and is being, is being supported by all banks that have Kaduna state government account in their banks. They are complicit. They are conniving with government officials to steal people's money for selfish and irresponsible reasons. Mm. I will go further again. You have somebody who is just on level 10. Just last week, there were appointments and incidentally, of the appointment of permanent secretaries, four of them are officers below the level 12, but they were upgraded against all clarion calls. Now they are permanent secretaries in court. What will happen to the psychology of their colleagues? What will happen to the psychology of their seniors? What will happen to the psychology of the entire public servants? It is the same system where, in the last nine years, there are people who are called casuals. It is against the labor in Nigeria. There are people who are still earning 5,000 naira in Kaduna under the nonsense casual, ca ca ca casual pay payroll. Mm. I can continue ad infinitum. Yeah. All is not well in Kaduna. Kaduna is under siege. Oh, well, very serious allegations, I must say, there, Malam um, uh, Shehu. This one now for just one state. Oh. Now, one man withdrawal we know first you know wetin. just one state just one state ọ̀dẹ̀ rí owó inú ìlú san ọ̀hún rí real inú ìlú láti san now ṣẹ́ríbi tí ilé ayé dé wọ́n make sure pé àwọn bá délẹ̀ àwọn bá wọlé báyìí àwọn bá wọ ilẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ẹ rí ẹgbẹ́ nǹkan tó sọ bọ́n ẹ ń gba catch tó ń dẹ̀ máa máa store ẹ̀ sí àwọn inú ilé kan. But tó bá jẹ́ àwọn à ń bẹ lọ́hùn-ún, àwọn atẹrọ̀fọ̀ dìde tán bá sọ wí pé one million jáde nínú àkáǹtì lójúmọ́ kan, á fẹ́ máa wò wí pé or ten million jáde nínú àkáǹtì kan, àwọn ìyẹn ná máa rí. But àwọn hand to hand tán jọ ń ṣiṣẹ́ papọ̀, ìyẹn lè má jáde kán rí nínú system um but kán pretend bí ìgbà tó jẹ́ pọ́n ò rí ẹ kó gbogbo owó jẹ débi wípé ẹ̀rọ owó ẹ̀rọ ọ̀rọ̀ iná tó yẹ kí ìjọba kó fi máa assist aráàlú contribution tó yẹ kí ìjọba fi máa kún wọn níjọba ò lè fi kún mọ́ torí ìjọba gan ti jẹ gbèsè torí ẹ̀ tí aráàlú bá ń san five thousand nínú ilé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá conclude bó ṣe wọ́n ti ẹ̀ ti conclude ni torí kò sówó ńlẹ̀ onílé yẹn sì bóyá wọn máa san eight thousand or bóyá wọn máa gbé sí ten thousand gan pàápàá nǹkan tíjọba ń san yẹn wọn lè rí san mọ́ ah oh ah. no ẹ wá wò ẹ wá wòran o. From Madara ward, from Madara ward, see dem dey run with the bag, dem dey steal the bag, dem don steal am. E still going on. Fight everywhere. Fight everywhere. Palliative, palliative, palliative. Palliative. From Madara Ward. From Madara Ward. See, then they run with the bag. Then they steal the bag. They don't steal them. They don't steal the bag. Palliative, oh. Then they run with the bag. Ah. Ah. Ah. Ah. Ah. Ah kó sàwọn èèyàn jẹun níyà tó ń wọn orí oúnjẹ ẹwọ oúnjẹ tó wà lẹ́yìn ọwọ́ báyìí bóyá dàrú. Fún palliative for grant. Fún palliative for grant. Aunty, you want? Take. Turn my own, turn my own. Palliative, palliative. Muna ta avoiding wanga abu. You see? They're still fighting. They're still fighting it. They are still fighting. See the back. See, they are still fighting. They are still fighting. Palliative. <laughs> yeah. the Tinubu don't turn us to. Oh. Ele still run with the bag. Hey, hey, hey, hey, hey. It's happening. Our palliative. Old woman don't fall. Kan tiẹ̀ di àfihàn kan lórí àti oníkàbí tó ń dá lórí ọkọ̀. Na old woman. Mama, no kill yourself. Kiankuri, Kiankuri, no kill yourself. No kill yourself. Kiankuri. See children for grant. See everybody. Now they need fight up and down. They see the wrong with the bad. Thank you. See you get luck now. I see you carry like three bags go out. No, no, náà ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ah nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí wa ẹ ṣe àmín ẹ bá wa tá ìpè síbẹ̀ nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí àwọn àwọn àwọn ẹbí wa eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí tí wàá ń pọ̀ ti february dẹ̀ la ṣì rí àti ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní next month april ṣì wà ń bẹ ìgbà tó ń sọ wípé bàbá ẹ má lọ ọ̀hún ò dáa ó ti tàn ẹ jẹ́ kó ọmọ ọmọ wa ni ẹjọ́ ṣe hmm? ẹ̀yin yìí ṣe yí ọmọ àlè báyìí ṣebí yorùbá ló wá kàn ṣebí yorùbá ló wà ń bẹ ẹ sọtẹ abíọ́lá ẹ sọtẹ ọbásanjọ́ ẹ ṣe ọ̀tẹ̀ kinní kan kinní kan torí wípé wọn lójú làgbà ń yá àgbà kì í yá ẹnu tó bá jẹ́ bí òwe tí n bá padà da hmm, ẹ ṣàforíjì tàbí àwọn yìí máa ń sọ. Hmm? torí pé àwọn ẹ̀yin náà dẹ̀ mọ nǹkan tó wà ń bẹ ẹ sọ báyìí ni wípé ẹ̀yin gan ẹ nígbàgbọ́ nínú wọn nàìjíríà àfìgbà tẹ kó bára yín bàbá ẹ̀yin àtàwọn ẹbí yín torí ibi táwọn haúsá tán sùn yín ṣe dé báyìí sí orúkọ yín orúkọ yín nínú gbogbo president tó wà tó wà láfíríkà gan i'm pretty sure pé òun náà máa gbé sínú list kóun ló sí i ẹni tó mẹ́ta yìí tẹ̀lé ń sọ wípé ó yẹ kán mórúkọ yín wọnú Guinness Book of Record wípé nǹkan tẹ́ ṣe pété tó àbá mórúkọ yín wọ̀gbọ́n ẹjọ́ yín tẹ́ bá wo fídíò yẹn bá mi fi kọ́mẹ̀ntì rẹ̀ bóyá wọ́n sọ bẹ́ẹ̀ tàbí wọ́n sọ bẹ́ẹ̀ bóyá ẹgbọ́ tàbí ẹ̀gbọ́ wípé tó ọba yín sí gan ẹ̀yin kan fúnra yín máa gbé ìgbésẹ̀ òkè ó ti yé wa ó ti yé wa ó ti yé wa wọ́n máa forúkọ yín sẹ́yìn náà mọ nǹkan tẹ̀ sọ ẹ mọ nǹkan tẹ̀ ń yá ó ti yé wa <laughs> ó ṣẹ̀ṣẹ̀ yé wa níyà èmi gan ẹ̀ṣẹ̀ understand mo ẹ̀ṣẹ̀ understand èmi ló kàn àtẹ̀mí ló kàn náà ibi tí Buhari ti bẹ̀rẹ̀ ibi tó gbé dé ìbẹ̀lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ìyà tí Buhari tó fi jẹ yín èmi ló kàn láti kọ̀ntínìù ẹ̀ bọ̀ irọ́ nípa ọmọ Yorùbá ó ti di dandan a máa lọ ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ah! ẹ jẹ́ ká lọ wọlé. thank you ṣẹ́rí robot ló ń ṣiṣẹ́ yẹn o ṣẹ́rí robot òun ló ń ṣiṣẹ́ yẹn robot ló ti ń ṣiṣẹ́ oko yẹn robot ló ti ń ṣiṣẹ́ oko yes ẹ jẹ́ kí n gbé padà sẹ́yìn robot ló ti ń ṣe iṣẹ́ rí ẹ ṣáà rí i pé robert ló ti ló ń ló ń ṣe ló ń ṣiṣẹ́ inú oko àwọn gómìnà nàìjíríà ojú yín náà ṣe ń gbé oúnjẹ náà ṣe ń dá oúnjẹ padà àwọn ìjọ àwọn gómìnà sì tiwọn àwọn náà sponsor wọn àwọn náà ràn wọ́n lọ́wọ́ àwọn náà fún wọn ní owó tí wọn gba interest lórí ẹ̀ kán lè lọ fi ṣiṣẹ́ oko àwọn ló ń ṣe é fún wọn tó jẹ́ wípé àwọn àdúgbò kan wà tó jẹ́ pé wọn ò lè débẹ̀ ni torí àwọn gan àwọn náà dúró tán ìjọba náà dẹ̀ dúró tán tiwọn bó la bára wa dé gbogbo ẹ̀ tí wọ́n ń dohun ìtàn báyìí nàìjíríà ti dáko rí ojú ẹ̀yin gọ́fúnà yìí ojú yín báyìí dẹ̀ ló ṣe gbogbo yín dẹ̀ lẹ́ ń gba owó yìí lẹ́ ń gba owó yìí àtúndí níná mọ́ rárá rárá àwọn tó ń múná tọ́yìn níná ẹlo two month ẹlo two weeks ń bí ọ̀ wọ́n ṣe ń pín lò nìyẹn kò síbi tó jẹ́ wípé twenty four seven àyàfi ìwọ tó bá lo solar solar panel àyàfi ìwọ tó bá lò tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò síbi tó ti ń lò náà wọ́n tún ó tún wá máa wá di oní bóyá six months ládùúgbò yìí another six months ládùúgbò ń bẹ̀ yìí ṣàtìkù ló tún wà ń bẹ nsìn àtìkù ló wà ń bẹ ká tó ní àtìkù ló ń ta jẹ́ ni o torí pé òun ni prime minister ni o òun ló lọ gbé ṣé àtìkù náà ló wà ń bẹ ẹni tó wá ní ẹ̀rọ dáadáa òun wá bá yín ní London òun ní kí bàbá kílẹ̀ ní lọ́wọ́ ẹ ní ẹ tí ì ní lọ́wọ́ ẹ̀rọ dáadáa ṣàkànfẹ́ débẹ̀ ní ṣàwọn ṣàní pé mo ṣàmà débẹ̀ by fire by thunder ẹwẹ́nu lẹ́wẹ́nu ẹ̀kọ́ ẹ wo ibi tí ọ̀rọ̀ náà ẹ wo ibi tó dé. ṣé nàìjíríà lówó tán lè fi ṣe lè ṣáwọn ìjọba gọ́vnà nàìjíríà ìjọ ti ilẹ̀ yorùbá ṣé ọ̀n lè pèsè èèyàn kọ́ nìyẹn o èèyàn kọ́ o èèyàn kọ́ o that means iṣẹ́ tó bá yẹ kéèyàn mẹ́ta ṣe tó bá fi eléyìí nìkan síbẹ̀ pẹ̀lú ẹni tó ní wọ́n tún máa save owó bóyá generation tó ń bọ̀ nírú eléyìí lè kan tí nàìjíríà bá ń yẹ ct ló lè kan ní ilé ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ẹ̀ ct gbà tó bá máa ẹ̀ ct á lọ́dọ̀ àwọn àwọn àwọn ti òkè lọ́hùn àwọn north àwọn náà máa ní nàìjíríà torí mẹ́ta náà ni wá àwọn náà kúnkún láwọn ní nàìjíríà nàìjíríà dúró biafra dúró àwọn yorùbá náà dúró gbogbo wa oníkálukú máa lọ lágbára lọ́wọ́ ọlọ́run eléyìí kọjá wípé ó pọ̀ bọ̀ mi ò fẹ́ jẹ́ kí program yìí kó gùn rárá so that àwọn tó wà nílẹ̀ yorùbá ẹ máa lè pín dọ́dọ̀ wọn ẹ máa lè ṣe ẹ̀ program yìí dé ọ̀dọ̀ wọn wípé ewu ti dé ewu ti dé ewu ń bẹ ló polongo ló ń gé fúnra rẹ̀ ewu ni lórí ọ̀rọ̀ owó iná tán tún gbé tán tún gbé jáde eléyìí tún ti ju wípé ẹni ẹni tó ń ránṣọ ò lè ránṣọ mọ́ nsìn ẹni tó ń ṣe àdírẹ́sà ò lè ṣe àdírẹ́sà mọ́ ẹni tó so many things ń sìn ló kí ló wá dé kí la ṣe kí la ṣe kí lẹ̀ ṣẹ̀ kí lẹ̀ ṣẹ̀ ẹ̀dẹ̀ ń pín owó ẹ ń pààrọ̀ mọ́tò ẹ ń pààrọ̀ ilé wọ́n fún yín lówó tẹ máa fi renovate ilé ilé tí ò ya ilé tí ò ṣe nǹkan kan ọjọ́ wo náà ìfún yín lówó tẹ fi renovate ẹ̀yin pípù yẹ ẹ àmọ́ pé ẹ tiẹ̀ mọ̀ Ọlọ́run náà ẹ̀yin lẹ ẹ̀yin lẹ bìlí pé ẹ̀yin Ọlọ́run hmm? bọ̀tá bá tiẹ̀ wá ń bẹ Ọlọ́run gan Ọlọ́run gbá máa ṣàánú àwọn ọmọ irú Ọlọ́run wo gbọ̀ngàn òun lẹ jẹ́ torí tó bá pẹ́ yín mọ̀ ẹ̀pọ̀ Ọlọ́run wà ní ẹ tiẹ̀ respect àwọn ọmọ tán kó sí abẹ́ yín torí àwọn ọmọ nàìjíríà abẹ́ yín ló wà ẹ kàn ya ọ̀dájú ẹ ya ọ̀dájú ju ọ̀daràn lọ ẹ ya ọ̀dájú ju sátán lọ ẹ ya ọ̀dájú ju any other thing lọ. Eh? ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi mi ò ní ṣe nǹkan tí màá ṣe ni pé màá mú fídíò màá bọ̀ ẹ bá mi ṣe ètò please and please ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká tẹwọ́ bọ́tìn ẹ jẹ́ ká fi sórí àwọn group tá a bá mọ̀ ẹ jẹ́ ká fi so ká sẹ̀ǹjẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ jẹ́ ká sẹ̀ǹjẹ̀ sọ́dọ̀ àwọn ẹbí wa ní nàìjíríà wípé ó ti dé o ó ti dé ó ti nǹkan tá à ń sọ ti dé ó ti ṣẹlẹ̀ báyìí nǹkan tá à ń sọ ló ṣẹlẹ̀ nǹkan tá à ń sọ ló ṣẹlẹ̀ Ìgbòho ṣàkọọ́dẹ̀ ló ṣe <laughs> mo ṣàṣìwà bàbá yín ló ṣe yìí sí ẹ̀yin wọn nàìjíríà àwọn akẹ́tù nǹkan tá à ń sọ lélẹ̀ òun ló padà wá ṣẹlẹ̀ àdètí mọ̀ bí tá à ń lọ two weeks ago èèyàn kan sọ fún mi ó lọ ń ta kinní kan mo tó wọ́n máa di two weeks mo ní times two ni lóòótọ́ lóòótọ́ ní à ah, ah, mo ní àwọn ọmọ àti times two o wọ́n sì ń lọgun pé rice di seventy ṣe wọ́n ní kọ́kọ́ oúnjẹ jáde ẹjọ́ o ìjọba Tinubu wọ́n máa ń sọ lórí amóhùnmáwòrán ni five percent òun lè máa rí tí wọ́n ṣe ń bẹ̀ látọjọ́ yìí tó ti ń sọ nǹkan wọ́n ṣe kinní kan mélòó lè rí <laughs> oh my god now mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì bíi pa kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kẹ́gbọ́n mo kẹ́ àbúrò tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́yìn máa kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ tí yín náà lágbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí charity wa ẹ bá wa gbọ́n owó sí i one thousand naira lóṣù bá two thousand kò sí nǹkan kan tó kéré ebi àárọ̀ ebi ọ̀sán ò ní pa wá ọwọ́ wa ò ní kàn sí àlè àpò ẹni tá a máa ń ṣoore fún tó máa fìkà sán fún wa ọlọ́run ní jẹ́ ká tiẹ̀ mọ́ ní agbára lọ́wọ́ ọlọ́run ọ̀ ní gbòkó ọmọ ká wa mọ́lé nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín o tó ale apo eni ta a maa soore jẹ́ nígbà olorun o ni gboko omo ka mole ẹ bá wa subscribe ẹ bá wa like ètò ẹ bá wa pin ẹ bá wa fi comment sílẹ̀ God bless you one love bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.